irú kí leléyìí Idris lọ ká ẹlẹ́hàá mọ́nú mọ́ṣáláṣí ó sì fipá bá a lò pọ̀ àwọn ẹgbẹ́ mùsùlùmí lóríṣìíríṣìí ni wọ́n tú jáde lọ́jọ́ ajé Monday ọgbọ̀n ọjọ́ oṣù kínní ọdún yìí láti fẹ̀hónú hàn nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí bí ọmọkùnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní Idris ṣùgbọ́n tí ìnagijẹ ń jẹ́ Késárì ṣe wọnú mọ́ṣáláṣí kan lọ ní Ìwó Road nílùú Ìbàdàn tó sì lọ́ọ́ fipá bá ẹlẹ́hà tó wà nínú mọ́ṣáláṣí ọ̀hún láṣepọ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kìíní ọdún yìí ọmọ ọ̀kan nínú àwọn onímọ́tò ni wọ́n pe ọmọkùnrin tó yọ wọnú mọ́ṣáláṣí ọ̀hún tó sì fipá bá obìnrin tó wà nínú aṣọ ẹ̀há lò pọ̀ ìbínú ọ̀rọ̀ yìí làwọn àgbàlagbà mùsùlùmí nílùú Ìbàdàn èyí tí gbajúmọ̀ oníwàásù ni Ṣèyí Kàmúbíẹ̀yà darí ṣe fi ẹ̀hónú hàn tako ìwà burúkú náà aláròye gbọ́ pé ọmọ bíbí inú ọ̀kan nínú àwọn ẹgbẹ́ onímọ́tò tí wọ́n ń pè ní almajiri ní Idris ọwọ́ àwọn agbófinró ti tẹ ọmọkùnrin ọ̀hún wọ́n sì ti mú un lọ ṣẹ́ka iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá a lẹ́nu wò ohun táwọn ẹgbẹ́ mùsùlùmí náà ń béèrè fún ni pé kí wọ́n má ṣe jẹ́ kọ́mọkùnrin náà lọ láì jìyà kí wọ́n fi ìyà tó tọ́ jẹ ẹ́ kó lè jẹ́ ẹ̀kọ́ fáwọn tó bá tún fẹ́ dánrú àṣà pàlàpàlà bẹ́ẹ̀ wò ọ̀làwálé àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sí tìgbọ̀nyìn.